الحمد لله الحمد لله الذي خلق فسوى وقدر فهدى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه ارسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله dájúdájú kò sí ń tó tó ṣe pé kò lè padà di ń taari gbogbo tó bá sọnù mẹ́yàn lọ ọ̀rọ̀rùn kò tún padà di ń tí a ó padà rí yàtọ̀ sí àkókò gbogbo èyí tó bá ti bọ́ mọ́ni lọ́wọ́ nínú àkókò ó ti sọnù lásọnù gbénu ó ti bọ́ lábọ̀ gbénu kò rọrùn pé gbogbo èyí bá ti sọnù mọ́ni lọ́wọ́ nínú àkókò ká ọ̀nà kan àbí ọ̀nà míì láti dá padà ọlọ ọlọ nìyẹn ìdí ni ìtòfi jẹ́ pé ọlọ́wọ́ bẹ lẹ́dàá wa ó ń gbà kíyèsí wa lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an látàrí ọ̀pọ̀lọpọ̀ búra eléyìí tí ọlọ́wọ́ bá ṣe níbi tó ti ń fi àwọn abala kọ̀ọ̀kan nínú àkókò tó fi ń ṣèbúra nítorí kọ́mi èèyàn ó lè bá ṣàkíyèsí wípé àkókò ó pàtàkì púpọ̀. àmójútó rẹ̀ ó sì jẹ́ ọ̀ràn yẹn gidi nítorí pé tí àkókò bá ti lọ lọ nìyẹn èntèèyàn ọba ti rí ṣe nínú àkókò ní dáadáa àkókò eléyàn ti bọ́ mọ́yàn lọ́wọ́ nu ó di èntèèyàn máa kábàámà rẹ̀ láéláé tó bá wọ alukur'an wàá rí i pé ní ìgbà kan ọlọ́wọ́ bá ń fi àfẹ̀mẹ́júmọ́ ó fi ń búra ní ìgbà míì bá wa ó ń fi ọwọ́ rọ̀lẹ́ ó ó tún ń fi àsìkò alẹ́ ó fi ń búra ìgbà míì ó ń fi àsìkò ìdákọ̀mu ọlọ́wọ́ bá fi ń ṣe ìbúra nítorí kí ọmọ èèyàn lè máa mà pé kò sí kan nínú àkókò àyàfi kó jẹ́ pé pàtàkì kò sì sí ìtọ́tọ́ nínú àkókò káfi ráre káfi sáwádà ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa ó ní wal fajr wa layalin ashr wash shaf'i wal watr wal-layli idha yasr àwọn abala kọ̀ọ̀kan nínú àkókò lọ́lọ́run ẹlẹ́dàá wa fi ń búra nínú àwọn ayé àwọn yìí báyìí láti ti kọ́kọ́ ṣe ó fi àsìkò alifẹ́jọ ọlọ́run ọba fi búra ní àsìkò tó ṣe pé àsìkò sọ̀láàtù subhi ó ti wọlé ọlọ́run ọba fi búra ọlọ́run ọba tó fi àwọn orúkọ pàtó tí í ṣe òrùjọ́ kẹwàá nínú oṣù Dhul ọlọ́wọ́ bá tó fi búra òru gan lápapọ̀ rẹ̀ ní ìgbà tí òru bá wọlé tí òkùnkùn rẹ̀ bolẹ̀ birikiti ọlọ́wọ́ bá tó fi búra níbòmí ọlọ́ni wad-duha wal-layli idha saja wad-duha wal-layli idha saja ọlọ́ni ń búra pẹ̀lú àsìkò ad tí ì ṣe àsìkò dákọ̀ọ́nù ọlọ́wọ́ bá fi búra. kó lè bá a mọ̀ pé kò sí ọ̀kan nínú àkókò eléyìí tó ṣe pé kọ́ pàtàkì wal-layli fi òru búra ní ìgbà tí da òkùnkùn bọ́lẹ̀ bá fi ó fi búra torí kó lè bá a mọ̀ pé àti ọ̀sán àti rẹ kò séyìí tí ó pàtàkì torí pé gbogbo àkókò pátá àyè tá à ń fi sẹ́ẹ̀rí àbí sẹ́ẹ̀bi tá à ń fi pamọ́ sínú wa ni kò tọ́lọ́wọ́ bò ní padà tú jáde fún wa kó ṣàfihàn rẹ̀ sí wa tó bá di lọ́la alqiyam ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ó tún ní wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr ọlọ́wọ́ bá fi al asr ó fi búra àsìkò rọlẹ́ eléyìí tó túmọ̀ sí wípé mùsùlùmí ẹyẹ kọ́ ma bí àkókò ti ṣe pàtàkì tó àkókò gẹ́gẹ́ bí òwe lárúbáwá ọjọ́ ìdání nítorí pé ẹni tó bá kùnà láti gé àkókò kó fi ṣàǹfààní gígé làkókò gèrú wọn dànù nítorí pé tí ìwọ ọba ti fi àkókò ṣàǹfààní àkókò rẹ̀ ọ̀padà dásọ̀kan nínú àwọn sábàbí àti sábàbí àti sábàbí tí kò bá tọrọ èèyàn fi lójútùú tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù torí kí lórí ṣe nínú àkókò rẹ dáadáa wo lórí kó pamọ́ sínú àkókò rẹ gbogbo eléyìí iná ni ọ̀pọ̀dà fàkóbá fọ̀pọ̀lọpọ̀ tó bá jíjọ́ gbẹ̀ndà kìyàm ọ̀rẹ́ yẹn ló jẹ́ o lórí mùsùlùmí kó mójútó àkókò rẹ kò sí àkókò tó kéré kò sí àkókò tó pọ̀ àkókò ọ̀pọ̀ níwájú wa rárá ṣebí àwa náà ni àwa tó ṣe pé ọmọ òní ni wa ọlọ́wọ́ bá nìkan lọ́mọlẹ̀ tí ọmọ là ṣebí àwa náà ni tá à ń bẹ lónìí tá à ní símá lọ́la ṣe báwa náà ni kò sí ọdún tó lè lò tó bá dijọ́ kan ìwọ náà padà tẹ́rí gba sọ ni wàá dín ìtàn gẹ́gẹ́ bí ẹni tí ò ti gbélé ayé rí àbúrò rántí àwọn bàbá bàbá bàbá bàbá tó bí bàbá rẹ ṣé wọ́n rí wọn rí abótí ẹ̀rẹ́ ni pìtàn wọn fún ọ ọ̀rẹ́ ni pìtàn wọn fún ọ gan bọ́sibọ́sí pé rí wọn rí bẹ́ẹ̀ náà ni wọn náà padà dà lọ́jọ́ kan ó di ìtàn ọmọ àtàn àwọn èèyàn máa pa wọn náà níta ìyẹn àwọn ẹni tó bá mọ̀ ṣùgbọ́n èyí pọ̀jù nínú àwọn ẹni tó wà láyé ní ọjọ́ tá à ń sọ yìí àwọn òní dọ́ ọmọ wọn tiẹ̀ ní mọ́ta rẹ ẹnìkan kan máa sọ pé bàbá kan mà tún wà nù àwọn bàbá tó náà ti kú tó gbà báyìí ń tá a máa ń pa lọ títí bẹ́ẹ̀ ni nítorí pé ọmọ èèyàn yọ máa bẹ nígbà kan tó bá sì dìgbà kan kò sí ma àkókò wa òun náà ní wa eléyìí tó ń wájú òun náà ní nǹkan eléyìí gbogbo onílàkàì tó sàmójútó sàkíyèsí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká mójútó àkókò wa nítorí pé àkókò tẹ yẹn òun gangan gangan ló bí ọjọ ọjọ olóbi ọsẹ ọsẹ olóbóṣù oṣù ló bí ọdún ọdún ìlọ́wà bí ọjọ́ ayé wa tá a fẹ́ lò. ọ̀dọ̀ wa ká máa rántí pé ọjọ́ kan bọ̀ tá a olókè adara anu àánú torí náà èlò ìṣèjọ́ pa àwọn ẹni àwọn ka àkókò kún ojú owó àwọn eléyìí tí ò fi ṣàwàdà ẹ̀rí pé tí wọ́n bá jọ ní káràkátà lẹ́nìkan bá wa láti wá yáwó lọ́dọ̀ rẹ̀ inú èrè tí ń bẹ lórí ojú owó rẹ̀ inú ó ti fẹ́ yá wọn lówó ntí mú kọ́ ní ah nǹkan náà yọ ara rẹ̀ tọ ojú owó wa oná àlàkókò wa oná àlọ́jọ́ ayé wa a gbọ́dọ̀ lò dáadáa àti pé ọjọ́ ayé wa jẹ́mọ́ òun náà ní pẹpẹ ọrọ wa eléyìí tó wájú àti pé àwọn àkókò tó lọ ń wáyé òun náà ní ìdára tó ga jù eléyìí tí ọlọ́wọ́ bá wa torí pé àkókò yìí lò wọn láti ṣe àwọn ṣe olóore àwọn ṣe dáadáa dáadáa dáadáa eléyìí téèyàn á lọ sí alùkìyàmà lọ bá eléyìí tí í ṣe sábàbí kéèyàn rọ́nà lọ níjọ́ tí ò ní sọ́nà eléyìí tí í ṣe sábàbí kéèyàn orílẹ̀ láwọ̀ lọ́jọ́ tí àwọn ọ̀gbọ̀rọ̀ èèyàn wọlé ìbànújẹ́ ẹni tó bá lo àkókò rẹ̀ dáadáa òun náà lẹni tó ṣe pé ńgbà tí ó bá déwájú ọlọ́run lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàmà yóò rẹnu fèsì yóò lè dáhùn lórí àwọn àbẹ́rẹ́ eléyìí tó ṣe pé kò sí tàbí ṣùgbọ́n oníkálukú wa gbọ́dọ̀ dáhùn rẹ̀ ṣáájú kótó di kókó níwájú Ọlọ́run ọba wa ó wà nínú ẹgbàá wọrọ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó wà látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn wa ó ní la tazulu qadama ibn qadama ibn qadama qadama abdin لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع أسارك كنية كرو كسنيكو كرو نيا يبتيو توسي ساجو كي الله بوتو بيوالي بيري مين مين oníkálukú wa ni ọ̀dà ìbéèrè mẹ́rin yìí ṣáájú kótó dikpó kúrò níwájú ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa oníkálukú wa kọ́tọ́jú èsì lọ́wọ́ nítorí pé tó o bá rí sí fọ́

tí kálukú ni kálukú ń lò onírẹ́ nìkan tó ṣe pé yọ̀wá di ọlọ́nà tí ó sọ pé ọjọ́ ayé òun ló ń lò kí ló dé sọjọ́ ayé òun lẹ̀ fún ẹ̀mí òun yẹ kó gùn ju iye tó ń rí yìí lọ mélòó kan lọ mọ̀tọ́ náà kọ́ fún ẹ arzikì tiẹ̀ lọ ná ò lè ná tẹ lómi má tiẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi náà ò sì lè ná tiẹ̀ má tiẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ma arzikì yìí ọlọ́wọ́ kì í fún yẹn kọ́ má béèrè rẹ̀ kì í fún yẹn kọ́ má ṣe béèrè lọ́dún yẹn báwo lè yẹn ṣe lò torí ẹ̀ ló ṣe pé ń bẹ nínú àwọn èèyàn tó pé ọjọ́ ayé tiwọn wọ́n ń lò lórí ìbàjẹ́ wọ́n ń lò lórí ìranù wọ́n ń lò lórí ìrégbè gbogbo rádaràda gbogbo gbogbo katakata gbogbo ránran ẹni wọ́n ń lo ọjọ́ ayé wọn sí yóò fòrò mutí kárí nígbà tí ọ̀sán bá tọ́pa olórí ibú yóò tún ti mutí kó tó di kó sùn ó súlé ọtọ lé ní ìgbà tí ilẹ̀ tó tá yóò tún bẹ̀rẹ̀ ni ọmọ bí sẹ́ mọ̀ ni ọmọ àjọbì wàlà wàlà tí ó lọ tọ́gbà yàbí méjìdínlógún òun rẹ̀ nu rẹ̀ yóò sì gba gbogbo nu mọ́tò oníkálukú ọmọ afọ fúlọ́mọ fọ bẹnu wípé aa ah, ah, kí ló ń bí ìgbó báyìí ẹnu náà ni ẹnu mọ̀kúmu ẹnu ìjẹkújẹ bó ń ṣe lò gbèsè ayé tiẹ̀ nu. ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó jẹ́ pé bó ń ṣe lò ìgbésí ayé tiẹ̀ ó ń lọ lórí pààyàn àlè kánì yóò sùn lé àlè lónìí ní ìgbà tí ó jẹ́ pé ilé àlè ló Oru oríbu ọ̀sán ọ̀ràn dídá ọmọ nínú àwọn èèyàn jama ẹni tó ń pè gbogbo ọjọ́ ayé tiẹ̀ orí ìjàmbá náà ni orí ìjàmbá ni ká máa mú nǹkan ẹni ẹlẹ́ni mọ́ta fi gbowó olówó eléyìí ti lẹ́nu ìjàmbá ni lóríṣiríṣi ìjàmbá àgbéda iná ní nǹkan tí fi ọjọ́ ayé tiẹ̀ ṣe tọ́ba ti yọ lọ́ọ̀kan oníkálukú ọmọ aparama bàbá oníjàmbá ní ń bọ̀ yìí báyìí ẹni tí ọkọ̀ kí ilé oṣù lọ́sàn òun ló ń bọ̀ yìí. ìwọ náà rojọ́ fọlọ́ báwo ló ṣe lò gbèsè ayé rẹ̀ kó tó di pátá mọ́ lọ́wọ́. ó sì ń bẹ́ẹ̀ náà wíyàn káàkiri gbogbo gbèsè ayé tiwọn orí òfófó ni ìṣòro wájú pọ̀ mọ́tí ọbẹ̀ nínú àwọn èèyàn ẹni tó pé ìgbésí ayé tiẹ̀ ta'atun lillahi wa li rasulihi ìtẹ̀lé tọ́lọ́ ìtẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tilawatun lil qur'an wa qira'atun fil ahadith yóò máa kí al qur'an ní gbogbo gbà yóò sì máa kàdí tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wa amalun bi ta'a gbogbo ntọ́ jásí ká tẹ̀lé tọ́lọ́ ẹ̀ bá nídìí rẹ̀ wa bu'dun anil ma'asi yóò máa jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ ní gbogbo gbà yóò máa wọ gbé. ọ̀sán lọ rí yọ ilẹ̀ lè má ṣùgbọ́n láyé lónìí nígbà tí ilẹ̀ bá sì tún sùn yóò mọ òwò pétọ́ ọlọ́run ti ní kí lè sùn bá wa láyò bóyá lè òní má bá wa àwọn eléyìí náà àwọn náà sọ fọlọ báwo làwọn náà ti lò gbèsè ayé wọn tó bá di lọ́la kìyàm ẹni tó sì lò gbèsè ayé tiẹ̀ lórí àǹdáwọ́ kan kọrin àlùlù àlùbàndérì àǹtàdéréke àǹtìmárà ẹni wọn náà rọjò fọlọ tó bá di jọ gbẹndà kìyàm torí bí wọn náà sì lò gbèsè ayé rẹ̀ wọn náà ṣèṣì rò lórí rẹ̀ pàtó bá di lọ́la al-qiyam. ọmọ nínú àwọn èèyàn díkìrì bídẹ́ àná ni gbogbo gbà tí ó bá ní díkìrì yóò ní wadifa tí ó ní díkìrì yóò ní wadifa bí sẹ́ńkì Ahmadu Tijani ní ọmọ pé Abdulkadir Jailani ní ọmọ pé Muhammadu al gbogbo àwọn ẹni tí mú ní sinà àwọn ẹni tí mú kìtà ní ọmọ dà àwọn lòun pè ó di fọ́tò wọn mẹ́lẹ́ ó di magbáyà ó tún lẹ́ mara mọ́tò tẹ̀sùbáà ní ní gbogbo gbà lọ́rùn àti lọ́wọ́ wàlà hawla wàlà quwwata illa billah wọn náà rojọ́ fọlọ́ báwo ló ti ṣe lògbésí ayé rẹ̀ kó tó di pọ́tà mọ́ lọ́wọ́ àkókò wa là ń lò yẹn jàmáà ń tọ́ ga jù nínú tọ́lọ̀ fún wa là ń lò yẹn. ọ̀nbẹ nínú àwọn èèyàn tẹ́kọ̀ gbogbo gbèsè ayé rẹ̀ sàrà náà ni sàrà náà ni wọ́n jẹ sàrà lọ́dọ̀ olówó wọ́n jẹ sàrà lọ́dọ̀ tálíkà wọ́n jẹ sàrà lọ́dọ̀ ọba wọ́n gba sàrà lọ́dọ̀ jòyè sàrà náà ni gbogbo gbà àwọn kì í jáde lé àfikọ́jẹ́ pé sàrà ló mú mi jáde ó kì wọn sàrà mú mi jáde ọlọ́wọ́ bí ẹ̀yin náà léèrè báwo lẹ́sẹ̀ ló gbé sí ayé yín kó tó di pọ́pọ́ ra mi lọ́wọ́ àwọn baba four one nine àwọn ọmọ four one nine àwọn ọmọ yahoo yahoo gbogbo yín pátá ẹ sọ fọlọ báwo lẹ́sẹ̀ ló gbé sí ayé kó tó di pọ́tà máa yín lọ́wọ́ àwọn tó so yín pé ìwàkuwà ni pẹ̀lú mọ́tò ìwàkuwà ni pẹ̀lú machine bẹ́ẹ̀ ló sì larí tọ́ba bẹ́ẹ̀ tó kú wá sọ fọlọ báwo ló sì ló gbé ayé rẹ̀ kó tó di pọ́pọ́ ra mọ́ àwọn akọ́lá ni ra wa jẹ máa ọlọ́wọ́ ba ló ní wa olówó owó bí wa léèrè ntọ́ ń bù wa báwo la ṣe lò kó tó di kọ́ parí mọ́ wa lọ́wọ́ subhanallah ìgbésí ayé wa yìí báwo la ṣe lò kó tó di kọ́ parí mọ́ wa lọ́wọ́ olówó owó bí wa léèrè eléyìí jẹ́ ìbéèrè àkọ́kọ́ eléyìí tó ṣe pé ọkọjá àǹfọ̀pọ̀lọ́ gbé dáhùn kalẹ̀ torí pé ọba ti ń bi wa léèrè almuhaimin ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ nù ọba arinúròde ọba tó ṣe pé nǹkan kan pamọ́ sí ọba tó mà á síwájú kó tó ṣe pété ọba ṣe báwo ló ṣe ṣe olọba tí ọmọ bí ọlẹ́ rè ẹnu ò lè parọ́ fọlọ̀ torí pé bẹ́ẹ̀ ló bá parọ́ arọ́ gbogbo oríkì arọ́ torí ẹ ẹ̀jẹ̀ amójútó gbèsè ayé wa wọ́n tó lò gbèsè ayé rẹ tọ́ pé la islam wa la fil o si ninu islam o si ninu imani kofurun wa shirkun wa bid'a ninu ase kefere sɔlɔ ansa bɔ sɔlɔ ansa dadaale ina lɛ lugu gbogbo si ayi si ɛmura o idahun la lɔjɔ ba nla!" lɔjɔ la o se kpe yan o kparo ni ɔjɔ yi bakana ibeere keji o naa ni sekola akoko wa an sɛbɛ bi yi ma abila igba iwe rɛ bawo lo se lo koto dugu ma lɔwɔ. kò sí bàbá kan tó darúgbó kò sí ìyá kan sì ìwé ti ṣe wọn rí wọ́n ti kọjá ìwé. orí bàbá rẹ péye ti tán lẹ́nu wọn ọ̀wá rẹ́rìn tiẹ̀ náà ń bọ̀ bẹ́ẹ̀ rẹ bá gùn. orí ìyá rẹ pé ìyá ò lè nàró mọ́ ìyá ò lè nàró mọ́ ìyá ń rẹ́rìn náà ìgbà èwe òun ni àkókò tó ṣe pé ara máa yá gágá ọmọ rọrùn fún ara láti hùwà ọ̀daràn láti hùwà ọ̀daràn púpọ̀ ìgbà náà gan ni àwọn olóríire làwọn máa ṣiṣẹ́ rí púpọ̀ ìgbà èwe tí wọ́n máa galigali tí wọ́n máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ tó ṣe pé ọmọ nígbà tó wà nígbà èwe ó lè ṣekú pa bàbá àtìyá rẹ̀ pé gbogbo ń ta ní ṣe níṣe ẹ̀yin ò sì fẹ́ kọ́ bàjẹ́ fún ìdààmú ọmọ wa bá yín ẹ̀ mọ̀ sí wàhálà lórí ọmọ òun náà títí jọ́ wo ni sẹ́fọ́ náà díẹ̀ díẹ̀ òun náà pé èmi náà ìwọ náà ni rubbish gbogbo àti àwọn bá tó a fi tọ́ ẹ pé ojoojúmọ́ sísá ló ń sá níbi iṣẹ́ ọ̀gá ń fẹjọ́ yìí títí ó fi ọ̀gá ọ̀gá ọ̀wá fẹjọ́ sùn yìí má ó fi wá di pé bí ọmọ yìí ṣe ṣe nù kọ̀kọ́ sẹ́kọ́ yanjú ṣùgbọ́n náà ni wọ́n padà sunkún ojú nílé ayé wa yìí náà ni nígbà tó bá rí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí àwọn gíga tí yọọ wà láàrin àwọn táǹbọ̀ yọọ wà láàrin àwọn ìbọ̀lọ̀ ń bọ̀ la hawla wala quwwata illa ọmọ wa pé àkíyèsí ara rẹ̀ òun náà ti ń gòkè àgbà báyìí ah, wọ́n sì sọ fún mi o èmi ni ń a ah, ọlọ́mọ sì tu abẹ́ gbogbo ẹni tí wọ́n bá ń bá sọ̀rọ̀ ní ìgbà tó sì wà léwe tó wà lọ́dọ̀ tó ń ṣèṣe pé bàbá òun ọ̀gbọ́n agọ̀ ló ń dà yóò láàmú tí wọ́n fi ń sọ̀rọ̀ tí ń

kò lè sí dànù tégbòtégbò bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ti ṣiṣẹ́ rẹ̀ nù ẹni tó bá gbọ́ òun ló ṣoríire ẹni tó kọ̀ tí ó gbà irun wa ní kábàámà ní ìjọ tí àbámọ̀ ni wúlò bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bí wa léèrè ìgbà tẹ́ wà lọ́dọ̀ báwo lẹ ṣe ṣe kó tó dogun máa ń torí tẹ̀mí wa tọ́lọ̀wọ̀n ọ̀bá tí gbà ọmọdé náà ní padà dàgbàlagbà ẹ sì sí mà nínú ìgbésí ayé ìyá ń rìn ìwọ tá a mú lórí tá a mú lọ́rùn as-salat as-salat ẹmọtótó salat ẹmọtótó salat tó ń yé mu àbí tí mo rẹ gán yíra rẹ níbi tó dé ipò tí yọ dára dé tó ń sọ pé salat kinu ṣé wọn ló ṣèṣirò fún mi àbọ̀kọ́ àmẹ́gbà tó lọ́wọ́ ṣèṣirò fún mi tọ́lá ti ẹ̀dá sinmi sí wọn lọ́ba wọn náà ni bí yorùbá ti sọ látàrí pé wọn dàrú sí wọn lọ́ba wọn náà ni ẹ̀rí pé láyé ń bí àmọ́ wọn máa sọ bẹ́ẹ̀ ẹ̀rí pé rọrùn bàbá rọrùn bàbá ti ń fún wa wàhálà tá à ń pè tí ọgbọ́n kìí ṣe ìsìn lọ́rọ̀ rẹ̀ dàrú ọ̀rọ̀ rẹ̀ ti dàrú láti kékeré ni ó dàbí ọ̀rọ̀ amúkùnrin tó lọ́rọ̀ rẹ̀ wọ olókè lẹ́wọ̀ ìsàlẹ̀ ló ti wọ́ wà torí pé ọmọ tẹ́sẹ̀ sì kọ́ láti kékeré kò lè dàgbà kó mọ̀ sẹ̀sìn lọ́sẹ̀ kan òru kan kò lè rọrùn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí ò bá ti lògbò ewé rẹ̀ dáadáa igbó gbòòrò ní dáa ìgbà ìgbà ìní ò fi gbígbà àgbà kálukú òsè rí hàn ìdí ló tá a fi máa ń pa kéèsì lọ́pọ̀lọpọ̀ pé bó làwọn ọ̀dọ́ ti wá wà lẹ̀ táwọn kì í gbárùkù tẹ̀sí ọlọ́run àwọn kì í gbárùkù ti ká kọ́ nípa ẹ̀sọ́ náà àwọn kì í gbárùkù ti ká lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ tá a ti mà nípa tọ́ náà àfi di ìrẹ́pẹ̀ ìdí ìranù ìdí òfófó ìdí kálẹ́dí iwájú pọ̀mọ́tì pàkọ́ ìdí ọ̀tẹ̀. àwọn tó bá sì ti wà bẹ́ẹ̀ ó túmọ̀ sí pọ́jọ́ ọ̀la lóhùn kò ní dáa nípa ẹ̀sìn nítorí pé ta ni padà dáhùn bàbá bàbá ṣe bẹ́ẹ̀ náà náà lẹ́dí bàbá bàbá lọ́la irú bí wọ́n ti ṣe rí lọ́fẹ̀ẹ́ kọ́mọ rẹ̀ orí torí ma rẹ̀ bá fi lé lọ dáa ju ọmọ oníjọ gbádùn lé n ti fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ torí bàbá kankan ọ torí pé wò pé tí ọmọ máa ń ṣẹ̀sìn dáadáa yẹn lọ ní gbogbo ìgbà tí sì ń ṣe lọ tí ọ̀já kùn kò sí tàbí ṣùgbọ́n pọ̀rọ̀ àwọn òní wọ̀ torí pé ọmọ máa lọ lọ́tún bàbá máa lọ lọ́sìn ni ọmọ sì máa pàkíyèsí bàbá bàbá òun òní gbọ́ òun òní gbà. torí délé ìgbà ìwé yín báwo lẹ ṣe lóko tó dògbò máa yín lọ́wọ́ wọn ni gbogbo ibi tẹ́ bá lọ láyé tẹ́ bá rí àwọn ọ̀dọ́ wọn tẹ́ gbárùkù tẹ̀sìn ọlọ́run ẹ̀dùnnú pọ́jọ́ ọ̀la àbẹ̀ àwọn gbogbo ibi tẹ́ bá dé

ọtí ni gbogbo ẹ so tí wàá túbá báyìí tí ẹ̀ bá túbá ọ̀rọ̀ rẹ̀ tún sẹ́pẹ́rẹ́ ẹni tí ò túbá ó tún dàgbà gbogbo alẹ́ àná tí lè fi má bókọ̀ lọ́tí lójú kò sí ó láwọn retí káago méjì méjì ebi ni ọba wọn olórí ibu ó mutí ń gbé ṣe ń deposit five thousand ó ní gbogbo òun káwọn náà ṣé ìmọ̀kọ́ ọ̀hún wọn bàjẹ́ ọ̀hún wọn bàjẹ́ ju àwọn ọ̀sán inú agolo lọ tonti pọ́tì àmọ́ abẹ́yìn dáwọ̀rí kò dájú pé máa dùn kò dájú pé máa dùn yóò sì máa dà sàn yóò máa dà sàn gbófìyà gbófìyà nìgbó rẹ̀ sì rí bí ojú dínkà wọn máa dà sàn bàbá tí mo kẹta ọtún náà gbé mi wá onídìí kó ọsẹsẹ béèrè o bàbá tí wọn béèrè kó tó gbé mi wá ájà o. Ah, la ilaha illallah yóò sì ti dẹ ṣòkòtò lẹ̀ bí tọ̀ bá ń bọ̀ kọ́ máa bọ̀ kò sí tìjú ńlọ ọtí mímu ọgbà àgò kínní ìgò kejì ìgò kẹta ìgò kẹrin èrè tí aago méjìlá òun gbé wèrè lọ aago méjìlá yẹyẹ ti ń retí ó ọkọjá ojú ọtí ìní wèrè sùn sí tilẹ̀ fi má kí aago méjìlá náà já sí kí ló já màgà kí ló já màgà nù dictionary Islam aago méjìlá alẹ́ òní yìí báyìí kí ló já sí kò jámà kankan kò yàtọ̀ sí tòní kò yàtọ̀ sí tànà kò yàtọ̀ sí tìjẹta kò yàtọ̀ sí tọ̀túnla aago méjìlá yẹyẹ kẹ́mi àwọn aṣọ kó aago méjìlá tó bá lò wọn bẹ̀rẹ̀ sí ní yin báńgà ìgbà nu ẹni gbogbo ẹni tí yin báńgà ọ̀dọ́ ni àbárúkọ àwọn ọ̀dọ́ ni gbogbo báńgà tó yin gbogbo báńgà tó yin wọn arojọ́ nígbà wọn bá dijọ́ gbẹndàlùkìyàmà gbogbo bísíkò tẹ dáná sí tó ṣe gbáà baba kasi gbẹmí mi nítorí ẹ ó rojọ́ wọn bá dijọ́ gbẹndàlùkìyàmà bísíkò mástà ẹlẹ́kẹta ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa yóò tún bi wá léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wa an malihi min ayna iktasaba wa fima anfaqa ìbéèrè kẹta nìyẹn òun pẹ̀ kásọ̀nà méjì owó wa owó wa tani ọ̀fẹ́ràn owó ebi gbogbo owó owó owó yìí náà ni ebi owó náà lẹ wá títí títí títí títí tẹ̀ fi rántí pẹ̀ fẹ́ nìkan lé mọ́ owó yìí ọlọ́run fi kálukú léèrè nípa rẹ̀ ìbéèrè tiẹ̀ a and b ni nbọlẹ̀ ti rí nbọlẹ̀ náà sí nbọlẹ̀ ti rí wàhálà ìbéèrè ńlá ni nbọlẹ̀ ti rí síbẹ̀ yìí ti yẹn ẹ̀dààmú kó wọ́sá ti wọ́wọ́ wọ́n ní àtọwọ́ olówó àtọwọ́ ẹni kọ́lọ̀ mọ́ fi kàn wọ́n wa ìyẹn ni pé àti halal àti haram sàmájẹ́ kan wọ́n wa so ọlọ́run fi kálukú léèrè níbi tọ́gbà rówó ìwọ ló ṣiṣẹ́ fún yàn ọba tó táyà ṣe ẹ sì ṣòwò wọ́n sì ti mọ̀ pé tí irú yẹn bá ṣe táyà mọ́tò two hundred naira náà lẹ́ẹ̀ máa gbà lẹ́yìn ìgbà tẹ̀sí pàdé lé gbogbo aráàlú lórí tẹ́lẹ̀ fifty naira ni wọ́n tún wá sí pàdé lé gbogbo aráàlú lórí pé two hundred làwọn máa gbà wọ́n tún wọ strike kẹ́lẹ́ bá a mọ̀ ọ̀dà kò burú ẹ máa yẹ wá jẹ́ nsọ́ a ti mọ̀ pé two hundred lọ́gbà ọ̀ ngbà tí bàbá onímọ̀tò wa mú one thousand wá pé mú twenty one ah èlò wa lówó yọ̀ọ́ jẹ́ báyìí o ẹ wò yẹn jẹ ìlú wa lówó yẹn jẹ ah èló lẹ́yìn máa gbà tẹ́lẹ̀ ọ̀daràn ó ní ara ẹ mà bí máa bí change five hundred lọ́yẹ̀ kẹ́ ẹ gba iye tó bá wù ọ́ mú bá mú yòókù á pàdé ń jọ gbẹ̀ndà kìá irú ilé náà ni ó dájọ́ irú ẹ̀ ni ó dájọ́ ìpèsè ìpè iṣẹ́ ìpè ìjàmbá òpè oúnjẹ àbániwọ̀ iṣẹ́ kò ṣe ọ̀daràn gbogbo orí àìmọye chẹ́ńjì ohun chẹ́ńjì tó kù sí ọ lọ́wọ́ àìmọye gbogbo orí eléyìí ó rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam. bàbá bíríkìlìyà tó àwọn ọmọ ọlọmọ lọ síbi iṣẹ́ àtọ̀gámì òun sì ń gbowó lọ́dọ̀ bàbá tó gbéṣẹ́ fún un ẹ̀rí tó bá kó lónìí kò ní kó kò ní kó kí ló dé à kíkó tó kó kó wá náà ní àrígbowó kò ní sanwó ọ ṣàlàyé fọlọ gbogbo owó tí wọ́n kójọ tó fi kọ́lé ọ ṣàlàyé fọlọ ibi tó ti rí wọ́n kó owó ránṣẹ́ sí ọ wọ́n ní kọ́ ọmọ bá wọn kọ́lé ọwọ́ ń kọ́lé lódodo ọ ń kọ́lé lódodo nígbà tó sì parí ilé òun ló kó bẹ́ẹ̀ ìgbà tí bàbá ń lé dé ó ní owó tó kó ránṣẹ́ ìjàmbá ṣe jàmbá ò lọ́wọ́ ṣe àsóǹgangan ni jàmbá náà ó sì ní tí ọba sọ́ra ó tún lè la ẹ̀mí lọ kọ́máfẹ́jọ́ ọ̀ṣọ́ nìkan ó lè la ẹ̀mí lọ òun ló ní ilé eléyìí o ọ ṣàlàyé fọlọ́ tó bá dijọ́ gbẹ̀ndà lọ́kìyàmà ibi tẹ́ ẹ kó yẹn jọ ibi tẹ́ ẹ kó yẹn jọ ìwọ tó ṣe pé wọn kó sí ọlọ́dọ̀ jẹ́ ọ̀wọ́n fi ń so lówó wọ́n tó ṣe pé dánadáná ni ọ̀ lè wọ́n náà ń pọ̀ olówó wọ́n á ṣàlàyé tó bá dijọ́ gbẹ̀ndà lọ́kìyàmà. asala fọlọ tó bá dijọ́ gbé ndàlù kìyàmà. ibi lọ́wọ́ àná sí ìbéèrè kejì nu gbọ́dọ̀ náwó yín sí ọlọ́wọ́ bó bìyín tó bá dijọ́ gbé ndàlù kìyàmà. eléyìí ìbéèrè ńlá tó gidigidi ni o. bákan náà lẹ́kẹ̀rin wà ní alimihi mada fàlẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bí kálukú léèrè nípa àmà rẹ̀ báwo lẹ́ ti ṣe ṣe máa torí ẹ̀ láti sọ pé a kì í wá àmọ́ wá torí ẹ̀ tẹ́ bá ti rẹ́ nìkan tí ń wá mà torí kọ́kàn fẹ́ kọ́ kọ́kàn máa sọ̀rọ̀ tó pọ̀ rubbish nonsense kò nítumà ìmọ̀ wọn máa wá kẹ́lẹ́ fi ṣe wà wọlé ìyẹn nísìnyí wọ́n mọ̀ nínú òfin ọlọ́run bí ọlọ́run ọba so lè jíjà lé wọ̀ ọ̀gbọ́dọ̀ jalè ìwọ ti nímọ̀ nínú mọ̀ nínú tọ́lọ̀ fi mọ̀ wípé ká ṣe zina haramu ni ọ̀gbọ́dọ̀ kọ́ ọmọdé zina ìwọ mọ̀ nínú mọ̀ ọlọ́run tọ́lọ̀ fi mọ̀ ọ́ wípé kàmá kparọ haram ni pọ̀gbọ́dọ̀ karọ mọ́ lẹ́nu síbẹ̀ làwọn tó kọ́ máa rí ẹ̀rọ káwọn náà ni wọ́n máa awọn fún àwọn náà ni wọ́n máa jàǹbá àwọn náà ni wọ́n máa tàyín jẹ́ wọ́n á ba gbogbo àwùjọ jẹ́ torí báwọn ṣe rí náà wọ́n sọ àwọn èèyàn dà ìmà èèyàn máa lapa nínú wà rẹ̀ ni tí lapa nínú wà di àdáwò nù. hadithi òfin hàn wá wípé àkókò ọ̀pàtàkì ká mójútó nítorí pé àkókò wa nǹkan ni wá ńlá ni eléyìí tó sì pé ọlọ́wọ́ bó bi wá léèrè tó bá ti jọ́ gbẹ̀ndà kìámà nípa rẹ̀ báwo lẹ ti ṣe lò di ra torí ẹ̀ tá a bá wo sẹ̀ríà ẹ̀sìn Islam nínú sunna a rí pé wa ẹ̀sìn Islam ó pa wa lọ́pọ̀lọpọ̀ ká lo àkókò wa lọ́nà tó dáa lọ́nà tó ṣe pé kò ní mú wa kábàámà lábàámà ńlá tó bá di lọ́la gbẹ̀ndà alqiyama nínú nǹkan islam tó ṣe ní àlàkalẹ̀ eléyìí tó ṣe pé yẹn wọn máa tẹ̀lé tí àkókò rẹ̀ ó fi wúlò tí ó fi lò lọ́nà tó dáa òun náà ní pé alákọ̀ọ́kọ́ islam pàkíyèsí wa lọ sí di wípé gbogbo tí ó bá ti wúlò gbogbo tí ó bá ti ní láàrin gbogbo àwọn nǹkan rádaràda gbogbo àwọn nǹkan ránran mùsùlùmí ò gbọdọ̀ torí ẹ̀ ẹ̀rí pé islam ó ní erékeré ìwàkiwà ká sí torí rẹ̀ eléyìí wọ́n máa ń pè ní lahwon wàláhìbọn wàláhùwòn nínú sẹ̀ríà islam gbogbo erékéré gbogbo ẹ̀fẹ̀kẹ́fẹ̀ gbogbo sọkúsọ islam ní ká jìnnà sí torí rẹ̀ mùsùlùmí ní mùsùlùmí gidi àníbà nídìí àǹtayò àǹtayò àkókò gan ló máa ń gbà yàtọ̀ sí pọ́lọ̀ sílé wọ̀ àkókò gan ló máa ń gbà nítorí pé tó bá bẹ̀rẹ̀ sí ní tayò bákan méjì ni inú kọjá pé ìwọ lọ pa ẹni tẹ̀jọ́ ń tayò láyò àbí kọjá pé ọ̀nà ń pa ọ láyò tí wọ́n bá pa láyò ò ní fẹ́ kọ́tán bẹ́ẹ̀ nítorí pé ọ̀fẹ́ lù láyò ọ̀fẹ́ pa láyò bí ẹ̀mẹ̀wá kó lè bá mọ́ wọn ara rẹ̀ tọ́lá jẹ́ pé òní ń pa ọ láyò ọ sọ pé ṣèèṣì ni àfi kí wọn náà pa láyò bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wa máa ṣe látàárọ̀ títí tí lè fi sùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń tayò orí bú yẹn wọ́n máa pè nídìí ọpọ́n ayò ẹ̀ wá wọlé bàbá alágbádá ilẹ̀ mẹ́tì sùn áá ilé ò ti sùn ó dìgbà tí mo bá pa ọkùnrin yìí láyò bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sí ẹni anta yàtọ̀ sí pé ludo títa haramu ni lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa ẹ wo iye àsìkò tó máa bàjẹ́ di ludo ẹnì kan sọ pé mo ti pa mo ti pa ní ayò nídìí ludo yìí lẹ́ẹ̀méje òun ò sì tí ìwọ̀n ìnìmí lẹ́ẹ̀kan òun sí kódà kó sí ẹ̀kan ló òun rẹ̀ máa tánu tó wọ́n máa lórí irọ́ lórí ẹ̀tànjẹ ẹ wò lásìkò sì bàjẹ́ lọ ẹni bá mùsùlùmí di ìranù nídi katakata ọmọ ara fíìmù ọwọ́ àjòkòtì fíìmù tó bá wo series one series series two series three wọn àmọ́ wò lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dẹnu lẹ̀ níwájú tẹlifíṣàn kò sẹ́nìkan nínú àwọn ti ṣeré orí tí ọ̀dọ́ wọn mà bàbá wọn ọmọ ọ̀nà gidi tí wọ́n lò fèrè ọmọ wọn wọ́n jókòó ti rẹ́kọ́ọ̀dù wọ́n máa gbọ́ orin fújì àwọn náà lọ́mọ pé ẹnìkan jọba ńlá ẹnìkan jọga ńlá ìjọba fújì ìjọba gbogbo rubbish nonsense rubbish tí ò ní jùmọ̀ kankan nù gbèsè ayé wa àwọn ọmọ títí wọ́n ti dàrú dànù káwọn wọ́n tẹni táwọn ọmọ ọba jẹ lọ́wọ́ àjẹ́ pé ibi tí wọ́n ń kó tiẹ̀ lọ́nu nítorí wọ́n ń gbọ́nu ẹ lọ́ wọ́n ara létí títí gbogbo ẹni tí wọ́n péjọ wọ́n máa wo nígbà tó ní wọ́n dàrú dànù kí ni wọ́n ń gbọ́ kí ni wọ́n ń sọ tẹ̀wá tó wá wọ́ ká dúró tì ẹlòmíì wà láì bí tó tó tó tó dúró ní tìkùtì wà bá ẹnìkan gbé mọ́tò bọ́tọ́ dábọ̀ ẹni tó kúkú ẹni tó sèse sèse ok ìyá ọ̀jẹ̀ ẹni tó gbá wọn ṣe bẹ́ẹ̀ sì ti kú náà ìbẹ́ẹ̀ ti kú náà bẹ́ẹ̀ náà lẹ́rìí títí gbogbo olùkọ́ kan lẹ̀ yorùbá yìí bẹ́ẹ̀ lẹ́rìí tó ń péjọ sí títí tó fi dẹ́kọ̀ọ́ wọ́n péjọ sí títí ni pé àwọn wo kìnnìkan pàṣọ kìnnìkan òṣùpá kìnnìkan

àwọn ń fẹsẹ̀ gbà ẹ̀yin ń fẹnu gbà náà sọ pé ok ok ọ̀yà ọ̀yà kìnìún ni ẹ kàkà ni ẹ fún ní bọ́ọ̀lù náà á ṣé o rí pé wọ́n ti pè Ronaldo ni ẹ gbà sí náà ọ̀yà àwọn sọ́sí náà wọ̀ yóò máa ṣe wòlé bá àwọn ọmọkà kí ló ń ṣe orí ẹ dàrú ni làṣà orí rẹ dàrú ni tí wọ́n bá wọn náà wà ẹ wú adúró yẹn tí ó wòlé lẹ́ẹ̀kan náà ẹni tí ó mọ Allahu akbar sọ. So ta ni ọmọ góò sọnù islam lè wa jìnnà sí rubbish torí pé àkókò wa wàláì ó kéré púpọ̀ ó sì yẹ ká lò dáadáa ká má bàa di àbámọ̀ ńlá ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ni nínú alukur'an wọn kọ́ da aflaha almu'minun alladhina hum alladhina hum fi salatihim khashi'un walladhina hum 'ani al-lagwi mu'ridun ọlọ́run ní àwọn mọ́mìnì ti sórí rẹ o tá a ní àwọn mọ́mìnì ọlọ́run ní ìròyìn wọn nínú ìròyìn wọn àwọn làwọn tó ṣe pé wọ́n máa níjẹ̀ríbọ̀ ọkàn nígbà tó máa ń ṣe sọ́láàtì wọ́n máa níjẹ̀ríbọ̀ ọkàn nígbà tó máa ń ṣe sọ́láàtì kí ẹ ti fi sọ́láàtì tẹ́jọ́ kó ń ṣe ìrònú ọjà ìrònú ilé ìrònú bíṣẹ́ iná ìlọrọ nínú sọ́láàtì àwọn máa ronú pé wájú ọlọ́run làwọn wá wọn làwọn ṣe rúlà bó làwọn ṣe sóríire gbogbo bàtà máa ń ṣe sọ́láàtì walladhina hum 'anil lagwi mu'ridun àwọn ẹni tó yẹ pé wọ́n á máa yẹra fún gbogbo katakata gbogbo rádaràda gbogbo jagbajagba gbogbo ráúráú wọ́n máa jìnnà sí. ọ̀ndà ilé Islam fẹ́ ká sọ àkókò wa gidigidi ká sọ gidigidi nítorí pé àkókò yìí àlọ́ ní nǹkan ní wa tó ga ẹni tó wá lo tiẹ̀ dáadáa yóò bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá sì lu tiẹ̀ báṣubàṣu òun náà bá tiẹ̀ pàdé kọ́lọ̀ njẹ́ àlọ́ àkókò wa dáadáa. nínú àdìsá nàbà muhammad sallallahu alayhi wa sallam ó ní ni'matani maghbunun fihima kathirun minan nas as-sihhatu wal faragh ó ní ìdára méjì kan wà tó pé ìjàmbá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn látàrí rẹ̀ ìdára méjì ni ṣùgbọ́n ìjàmbá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ látàrí rẹ̀ alákọ̀ọ́kọ́ as àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ìlú àlàáfíà wọn dáa torí pé gbàtàn lálàáfíà làwọn adára alifara dídìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èlò àsìkò tí wọ́n dilẹ̀ dáadáa a sì mọ̀ pé gbogbo àlàáfíà yóò padà dàárẹ̀ níjọ́kan gbogbo dídìlẹ̀ ìpadà di àìrójú níjọ́kan torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbàtà gbádùn ẹja lò dáadáa kárántì gbàtà sáré àsìkò tí àrójú ká lò dáadáa kárántì gbàtì àìrójú òde torí ẹ̀ ẹ jẹ́ ká lo àkókò wa dáadáa ẹ sí gbogbo nǹkan àwọn sọ pé amáyédùn nìyẹn amáyéyá amárayá nìyẹn kò burú èmi ò ṣe kò sí tí mo fẹ́ fi ṣe nítorí pé èmi rántí pé ibìkan tí mo lọ kí n sì máa bọ́ wọn ṣe rí kí n lo àkókò mi dáadáa. ẹlẹ́kejì nínú ìlànà tẹ́sí Islam fi lélẹ̀ fún wa máa sọ wa òun náà ni mọ́ iṣẹ́ rẹ̀ ṣíṣe kódà kó ṣe kó kéré á kan láwọn náfìlà kan tó jẹ́ pé a máa ṣe gbogbo ìgbà náà ni kódà kọ́ mọ́ pọ̀ bí kí n sọ pé pẹ̀lú gọ́ọ̀lọ̀ gbogbo olójoojúmọ́ láyé yìí tí mo bá fi lè sùn màá gbìyànjú náà ni láti jí kó tó di pálífàjárì yọ kódà kó ṣe pé èmi ṣe ju sọ láti wò tìrì lọ ní gbogbo orúkọ kan ẹ jẹ́ kí n fúnra mi ní assignment kí n sì má jákun rẹ̀ jọ̀ka òòrè ńlá ni kí n sọ pé pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run màá rí i pé àwọn asúnmọ̀nà rawatib màá mójútó wọn lójoojúmọ́ náà ni rákà mẹ́rin ṣáájú sọ̀látò dọ́hùr méjì lẹ́yìn sọ̀látò dọ́hùr méjì lẹ́yìn sọ̀látò magrib méjì lẹ́yìn sọ̀látò ìṣá méjì ṣáájú sọ̀látò subh kí n rí i pé mo mójútó kí n ò fúnra rẹ̀ láwọn sẹ́ka iṣẹ́ olóore tó yẹ pé èèyàn ní jákùn ẹ rí i pé tákòókò nǹkan yẹn bá ti dé gbogbo tí ẹ máa sọ yẹn ó èèyàn lọ sí náà ni so téèyàn máa ń ṣe báwọn yóò máa dínà torí pé owó tó bá dilẹ̀ ní ṣètọ́ ni máa ń lò yóò máa dínà kéèyàn bá sìkò rẹ̀ jẹ́ fún tí ò wúlò kò sì ní ká ṣètọ́ ni kò bá tèèyàn jẹ́ nítorí pé àkókò wa ó kéré jọjọ wàhálà ìbéèyàn lo one thousand years ó kéré ká tó wá pè ó kéré nínú wa ẹni tó lo sixty ká tó wá pa kọjá sixty èèyàn mélòó ní kọjá sixty wọn ò pọ̀ wọ́n máa sọ pé màmá kan ó lọ gọ́fà ó lọ mélòó wá nírú rẹ̀ ẹ ráwọn tó ti kú ní forty forty five fifty fifty five sixty sixty two sixty three seventy torí délé ọ̀dọ̀ wa wa ká lo àkókò wa dáadáa kó tó di nǹkan àbámọ̀mọ́ wa lọ́wọ́ anábà muhammad sallallahu alayhi wa sallam oníyà ayyuhannas khudhu min al-amali ma tutiqun fa inna allaha la yamal hatta tamallu wa inna ahabal a'mali ilallahi madama wa inqal rawahu al-bukhari anabi sallallahu alayhi wa sallam ni ẹyẹ yẹn èyí tagbara yín bá ká nínú sẹ́ni ká ẹ máa ṣe o yàtọ̀ sí ìtọ́jú ọ̀ràn yẹn èyí tagbara yín bá ká nínú náfìlà ẹ mójútó torí pé kìí sú ọlọ́run ẹ̀yin ni ọ yà sùn ẹnikẹ́ irú àdìsí ẹ má tuntun kutu o tó tẹ́ bá fẹ́ tu directly ìtumọ̀ rẹ̀ ni pé kò ní sú ọlọ́run tí èsù yín nǹkan kan sì sú ọlọ bẹ́ẹ̀ sì máa túmọ̀ rẹ̀ ni pé kìí sú ọlọ ẹ̀yin ni ọ yà sú yẹnni pé ńgbà tí ìwọ bá sọ pé lójoojúmọ́ náfìlà ẹgbẹ̀rún rákà lọmọọyà sẹmu kó lè rí sẹńjọ àkọ́kọ́ ó lè rí sẹńjọ kejì káàtì ẹkọ orí ṣe fọsẹ kan lẹ́yìn rẹ̀ tọba gbóòórùn náfìlà gan lè dákú kéèké ná ná kíni ah ẹ dákú ẹ má pa mí torí pé kì í sún ọlọ ẹ̀yìn ni ó yà sùn abẹ́mísìn ojí ọ̀yàn náfìlà araka mọ́kànlá kò ní sùn ọ yàtọ̀ sẹ́ni tó gbé látẹ̀gbẹ̀rún raka mọ́kànlá o tún rí pé ara rẹ tún yá gágá sí o tún sọ di mọ́kànlélógún ara rẹ tún yá gágá sí mọ́kànlélọ́gbọ̀n ara rẹ tún yá gágá sí mọ́kànlélógójì sẹ́wọ̀n pé lẹ́yìn o láti kéke ló ti lọ sí gíga láti kékeré ló ti lọ sí gíga àmọ́ wá bẹ̀rẹ̀ láti gíga kí ni ó ṣẹlẹ̀ èèyàn jábọ́ ní ọ̀fọ̀ láfọ̀ dànù kìí sú ọlọ́run àyàfi kó sú ẹ̀yìn torí ẹ anábì sallallahu alaihi wasallam sọ pé ètò wa lọ́lá jù nínú sẹ́tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù òun náà lè tá à ń ṣe tá à yé ṣe kódà kó ṣe kó kéré nínú ṣe náfìlà èyí tó lọ́lá jù nínú èyí tó yẹ pé o ò lè má ṣe lọ́jọ́ kan kódà kó ṣe rákà rákà méjì péré sàárà kódà kó ṣe náírà kan péré náà ló fi ṣe sàárà lójoojúmọ́ ó lóore jẹ́ ní tí ò ṣe sàárà rárá lọ ó sì lóore jẹ́ ní tó gbé mílíọ̀nù kan jáde tó fi ṣe sàárà àjọ kan tí ò tó ṣe sàárà àmọ́ láéláé torí náírà kan náírà kan náírà kan bẹ́ẹ̀ mi bá gùn níjọ́ náà ni ní ju mílíọ̀nù lọ. yọ padà ju mílíọ̀nù lọ yàtọ̀ sí bàbá mílíọ̀nù kan tí o tó ṣe sara àmọ́ pé ah, ẹ fẹ́ gba gbogbo owó mi ta ni àbó lè ní yín ni ah, ta ló ní kọ́ gbé mílíọ̀nù jáde lẹ́ẹ̀kan náà. tòye tó jù nínú sẹ́ òun náà lè ta tẹpẹlẹ mọ́ tá a já kùn kódà kó ṣe pé sẹ́yìn ọ̀pọ̀. alimami ló gbé jáde tẹ́ ẹ bá mójútó eléyìí èèyàn ò rí pé kọ́lọ́mù bá kó jẹ́ ká lè lo àkókò wa lọ́nà tí ó dà. ẹlẹ́kẹta nínú ìlànà tẹ́sán Islam fi sílẹ̀ tá a fi máa lo àkókò wa tí òfin ní sọnù mọ́ wa lọ́wọ́ òun náà ni ká tètè máa débi iṣẹ́ ìsìn wa iṣẹ́ ìsìn wa ká tètè débẹ̀ àkókò ní sọnù ní ìsìn oníkàràkátà ni wọ́n o ti jí dọ́jà o ti jí lọ síbi tó ti rajà ìtètè jíun kò ní jẹ́ kí gbogbo rẹ pé gbogbo rẹ lọ́ọ́ bọ́ lé ẹ̀rí pẹ́ lómi tó bá ti jí láàárọ̀ rẹ́kọ̀dù rẹ́kọ̀dù ni ọgbọ̀n títí dago mẹ́wàá gbogbo ẹni tó fẹ́ gbéṣẹ́ fún ti lọ síbi iṣẹ́ ọba lé àwọn ọba ṣọ́ọ̀pù bàbá wa lé ń ṣe fàájì ń ṣe fàájì ṣe fàájì ló sì lọ́dà sómi tó ọmọ wa mú bí gàrí so ó ti tètè débi iṣẹ́ rẹ láti bí aago méje àbọ̀ sí mẹ́jọ ah, ẹnìkan wá sọ pé láti aago méje mẹ́jọ náà tó ti dé iṣẹ́ wò lọ́wọ́ iṣẹ́ lè má wà ṣùgbọ́n ìbùkún bẹ́ẹ̀ ní tó ṣe yẹn. anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀sàdúrà fúnjọ rẹ̀ ọ̀nà allahumma barik li ummati fi bukuriha ọlọ́run bá mi fi ìbùkún sínú àtètè jí àwọn àlùmọ́ mi bá mi fi ìbùkún sínú àtètè jí gbárímásẹ́ ẹni àwọn àlùmọ́ mi eléyìí túmọ̀ sí pé tó bá tètè jí tọ́gbárímásẹ́ rẹ̀ ọlọ́run fi àlùbáríkà sí sí rẹ̀. abájọ tálùbáríkà fi kú lọrọ pọ̀lọpọ̀ nítorí pé wọ́n yìí kọjú mọ́ sẹ́wọ̀n wọ́n yìí tètè débi sẹ́wọ̀n ká tètè máa débi Islam sílẹ̀ ilé ìta máa wa kọ́ máa sọnù òun náà ní í Islam pa wá láṣẹ láti máa sí gbogbo tá bá gbogbo tí a bá rò pé ó sàǹfààní fún wa ká máa ṣe yẹn ni pé ọ̀gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ kódà kó sì pé nulẹ̀ rẹ lọ wa mọ́kà jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tuntun bá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ àwọn ìyàwó rẹ wọ́n gbó fòfò wá fún ọ àbí kí wọn kó gbé lọ fún wa torí ẹ ló ṣe jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ wá kankan máa ṣe náà ni ẹni tó bá rí nǹkan tí ń ṣe ó dájú pé ẹnu rẹ̀ ò ní dilẹ̀ fún fòfò ẹnu rẹ̀ ò ní dilẹ̀ fẹ́ gà ojú rẹ̀ ò ní dilẹ̀ fún òkú o etí rẹ̀ ò ní dilẹ̀ fún gbọ̀kúgbọ̀ òfin jẹ́ pé wọ́n sọ pé anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n bí àwọn ìyàwó rẹ̀ léèrè kí ni anabi máa ṣe léèrè wọ́n ní gbogbo ìgbà yìí máa bẹ́ǹdì pé ń ra àwọn ìyàwó rẹ̀ lọ́nà ìyẹn ni kó àkókò ọ̀sà gbọ́dọ̀ lọ lásán wọ́n ní ẹ̀yẹ jókòó kẹ́sí mi ní ẹjókòó kẹ́sí mi gbogbo ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ni ẹ máa rí kàṣí ẹ máa rí kàṣí torí ẹ gbogbo ní tí ó bá ṣe wá láǹfààní kárí pa àmójútó ọ wá nínú àdìtà nàbà muhammed sallallahu alayhi wa sallam ó ní al-mu'min al-qawi khayrun wa ahabbu ila allahi min al-mu'min al-da'if wa fi kullin khayr ihris ala ma yanfa'uk wala ta'jazan wasta'in billahi wala ta'jazan rawahu muslim anabi sallallahu alayhi wa sallam ó mu'mini tó ní agbára olóore ọlọ́run sì fẹ́ràn rẹ̀ ju mu'mini tó lẹ lọ kí mọ́mìnì ó ní agbára kí ẹ na àwọn èèyàn o àmọ́ kó lágbára ó lóore ju mọ́mìnì tó lẹ lọ láti ẹ̀pẹ́ yẹn fẹ́ dènà dènyàn tí wọ́n bá rí i pé yẹs bó ṣe giri wọ yí báyìí ẹni tó bá kọlu ọ yọ gbà pọ̀ nkọlu yàn ẹni tí ọ̀tọ̀ ń jà yóò múra wọ́n tó bá rí lẹ́ngẹ́lẹ́ngẹ́ láì fẹ́ pátẹ́gùn kan ó fẹ́ lè gbé ọ ṣubú gbogbo èèyàn náà fẹ́ máa fọ́ ọ lọ́ọ̀mù pé kí lọ já ma òun tẹ̀ fẹ́ ká lura wa nígbà tó ti rí pé tán bóò ni wọ́n náà rí bákan náà nínú agbára oníkọ́pọ̀ lọ́ọ̀rẹ́ ó pé torí pé ẹni tí ọpọlọ rẹ̀ bá pé agbára ni yàtọ̀ sẹ́ni tó ọpọlọ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n àti bá àti bí o lókun gbà tí wọn bá jẹ́ mùmínì oore ń bẹ lára rẹ̀ ó káfìrí lọ a lè fi mùsùlùmí a lè fi wé káfìrí a lè fi mùsùlùmí fi wé káfìrí anabi alayhi wa sallam ni oore ń bẹ lára àwọn méjèèjì atẹnitọlẹ atẹnití ó lágbára bó tilẹ̀ jẹ́ pé ntọ́ lágbára lóore ju ẹnitọ́lẹ lọ anabi wa ni ihris ala ma yanfa'uk máa gbìyànjú láti ṣe gbogbo ntí ó bá ṣe ọ́ láǹfààní ibi tá à ń lọ nù máa gbìyànjú láti ṣe gbogbo tí ọba sí ọ láǹfààní ẹ̀yin ẹ ṣe nǹkan kalẹ̀ lónìí tí ó wúlò fún yín lọ́la ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ àìní olè wa ní ìsìn ìdọ̀tí bẹ́ẹ̀ dípò ká jókòó ká máa sọ ká máa sọ gbótó ká máa tara wa jẹ mú balẹ̀ kọ́ gbálẹ̀ èyí kú mẹ́nu jàǹkáwọ̀ ló kún gbogbo kẹ́yí mú ìgbálẹ̀ kó fi kí sí kó fi rí gbogbo jàǹkáwọ̀ dànù òjókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ torí yóò ṣe ọ́ láǹfààní gbogbo níta bá ti mọ̀ pé yóò ṣe ọ́ láǹfààní ká múra sí i ọ nípò pé o lè hàn kúránì ọmọdé kékeré ni ọ kí ló ń bá sìkò jẹ́ sí kí ló ń bá sìkò jẹ́ sí tọ́jú pé ànàkùn bí ìnàkùn lásán lọ́ọ́ máa ka irọ́ lásán wọ́n gbé bagidadiya lọ́n ka bagidadiya kí ni jẹ́ bẹ́ẹ̀ o lè hàn kúránì sórí nìsín kí ló dé tó ní a torí pé tó bá di lọ́la ìwọ ni ó wúlò fún so ìyẹn ni pé gbogbo ní tí ó bá wúlò fún ọ mójútó tó dẹ́ni tó bá ti ní lónìí o àfi ká máa wá ràn lọ́wọ́ ọlọ́run kama wati wá ọlọ ya kí ogun tá a máa ń ṣe ká bẹ lọ wala ta'jazan ó sì gbọ́dọ̀ kọlẹ̀ orí náà nìkan ọ gbọdọ kọlẹ̀ ọ gbọdọ sọ̀rọ̀ alẹ̀ so ilé ìtumọ̀ sìgbà ni tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ yóò islam fi wa takoko òfin ní sọnù òun náà ni ike islam wa ó sì di pé ká kọ́gbọ́n o ká kọ́gbọ́n ká sì jẹ́ ẹni tó ṣekúṣe làákàyè sí bí ọjọ́ ti ṣe ń sáré ọjọ́ ń sáré wàláhi tàláhi ńjọ lọ́pọ̀lọpọ̀ nu wá wà lọ́mọ ogún ọdún lónìí ẹ̀wùyọ ọmọ ọdún dà kì í máa ṣe Gregorian calendar Gregorian calendar jẹ́ tètè dàgbà o Gregorian calendar máa tàn yá jẹ o nítorí ẹ ti dàgbà ju bẹ́ẹ̀ ṣe dàgbà lọ ọ̀nà gregoria tó bá pera rẹ ní ìsìn ọmọ thirty four years ó kéré jù under islamic calendar ó ti pọ̀ ọmọ thirty five years tó ọ wá fẹ́ wá ọdún kan sẹ́yìn sọ wọn kò ní dúpẹ́ fọlọ́n bó ṣe yẹ ọmọ kọ́ ọmọ thirty four years ni ọ sọ ọmọ pọ́ọ́rí ní àwọn ọdún yìí ọmọ wa dúpẹ́ thirty four láì mọ̀ pé ó ti pé thirty five torí ẹ̀ islamic calendar òun ní já máa bá a ṣe dàgbà tó lódodo ẹ wá wò ó ọmọ ogún ọdún ó ti di ọmọ ogójì ọdún ọmọ ogójì ọdún ọdọgọ́ta ọdún kí ló tún retí bàbá kan ìjókòó pawápọ̀ kálukú á ń ṣàlàyé ara rẹ̀ wọ́n á lóun ti wà lọ́mọ fifty six years báyìí gbogbo ohun ìgbà sì ti di funfun ṣùgbọ́n kẹ́ ẹ máa wọ nǹkan o láti gbà tó ń ti wà ní fifty three years ló ń ti gba early retirement lẹ́nu sẹ́ lórílẹ̀‐èdè tiwọn náà àǹfààní ń bẹ fẹ́ni tí bá ń ṣiṣẹ́ ìjọba tó yẹ kó retire ní sixty two years kó tó tọrọ kó ọbọ̀ fi bí ọdún mẹ́ta kù kó fi máa retire ní sixty five years òun á retire ní fifty three years kí ló dé bàbá yìí yanu ó ti ní pé bàbá tóun tó bí òun ó ti rìtáyà nígbà tó wà lọ́mọ fifty two years kí ló dé tí bàbá rẹ̀ fi rìtáyà fifty two years ó lòun náà bí bàbá òun léèrè bàbá wọn bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ńláńláńláńláńláńláńlá lágbájá ọgbọ̀n ọdún ló lò láyé tó ń ta dúró tíra tó kọ kalẹ̀ fáwọn mùsùlùmí tá a mẹ́dọ̀ ogójì ni eléyìí méjìlélógójì eléyìí márùnlélógójì eléyìí tó o ṣe ibi tó lọ́n wá dé mi dúró dé tó dá mi dúró dàdò níyì sí kò tí ì sóore fún mi tó èmi ti pé fifty two ni bàbá yẹn sọ ọjọ́ náà alimami nawawi rahimahullah tó ń ti adúrú tíra tí bàbá yìí fi sílẹ̀ fún wa láyé tó wípé imaamu nawawi ọ̀dàgbà tó irú àwa tá à ń sọ̀rọ̀ yìí tó fi kú kí wọ́n á ti rí sẹ́nìsì adúrú tíra tí ìmáàmù Nawawi fi sílẹ̀ sáyé ọ̀kọjá sísọ ìmáàmù Nawawi sì kú ní forty five years rahimahullahu ta'ala bàbá yìí wá ní ọlọ́run wá lómi láàdí fifty two years tí o ti sọ orí fún mi tó sẹ́ni tí kò yẹ kí n fura ike bọ́jọ́ sí ń gorí ọjọ́ tó sì ń gorí oṣù lórí òun tọdún gorí ọdún òun náà ń súnmọ́ sàárè ni òun gba retirement ní kíákíá kó òun lè palẹ̀ mọ́ de sàárè torí pé wàhálà fáìlì ni ó kó sísẹ́ ìjọba orí fáìlì fáìlì fáìlì lọ́wọ́ wà tí kò wá mú ọ lọ lójijì ẹ ti kí n palẹ̀ má dé kú bàbá yìí ní ntọ́fà tó náà ó ní tòun tún pẹ́ sí ti bàbá òun ó tún lé ọdún kan tọ́ bẹ́ẹ̀ náà ni àwa náà gbogbo wa à ń dàgbà o à ń dàgbà o níjẹ́ òní kàlẹ́ndà hijra fourteen thirty six níjẹ́ òní ọbẹ̀rẹ̀ sẹ́mu ká ti wọ fourteen thirty seven fourteen thirty seven yẹn gan kéésì oṣù kìíní o oṣù kẹta la tún ti wà báyìí la hawla wala quwwata illa sáwọn wa rò yìí pé bí ó ṣe máa yí lọ́nu àánú sì wà láyé àmà rẹ́rìn bí ó ṣe máa yí lọ́nu àwọn láyé àmà rẹ́rìn pé hàn ah, pẹ̀lú gọ́lọ́ fourteen eighty five ló tún bá wa láyé àwọn ah, òkèjọ́ kan wọ́n kàngara wa dà sí kòtò wọ́n kàngara wa dà sí kòtò tí kálukú sinmi kí èèyàn máa wo bí ọjọ́ ti ṣe gorí ọjọ́ tó sùn gorí oṣù tọdún gorí ọdún pé a máa ń súnmọ́ bìkan a máa ń súnmọ́ sáré a máa ń súnmọ́ sáré eléyàá fún yàn láǹfààní láti máa ṣiṣẹ́ rí yóò jẹ́ kéèyàn lè lo àkókò rẹ̀ dáadáa kò ní jẹ́ kéèyàn máa lò dànù kọlọ̀ǹkọ́ ràn wá lọ́wọ́ lórí àti máa lo àkókò wa dáadáa ọlọ́run ọba ni yuqallibu Allahu al-layla wan-nahar inna fi dhalika la'ibratan li ulil absar ọlọ́run ọba wa òun ló máa ń yí òru òun ló máa ń yí ọ̀sán oru adé ọsa ọsa adé oru bóru bá ti ń dọ̀sán tọ̀sán ń dòru ọjọ ń gorí ọjọ́ nù ọjọ́ ń gorí ọjọ́ nù ọjọ́ kì í gorí ọjọ́ àfikọ́sẹ̀ ò gorí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kì í gorí ọ̀sẹ̀ àfikọ́sẹ̀ ò oṣù oṣù kì í gorí oṣù àfikọ́dún ò ọdún bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá wọ́n máa ṣe ọlọ́wọ́ bá ní àríwòye ń bẹnu ilé ìfahàn tó ní làákàyè lánàá lánàá wàláhì lánàá tòsí yìí agbára tí gbogbo wa ní ó ju ìta ní lónìí lọ ọba àjọdọ àríkí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbèsè ayé bá a ṣe ń lọ bẹ́ẹ̀ là ń lẹ bá a ṣe ń dàgbà tá à ń jíun bẹ́ẹ̀ là ń lẹ bẹ́ẹ̀ là ń ṣe ń súnmọ́ kòtò ìwẹ̀ tí máa ronú nípa eléyìí yóò lè lo àkókò rẹ̀ dáadáa o àkókò kọjá ń tá a lè máa bàjẹ́ ọkọjá ń tá a lè dájọ́ tá a wà á tá a sùn ná ìwẹ̀ tó wá síbẹ̀ ni ọ̀ dábàá màtara rẹ̀ kó ọlọ́run kó sẹ̀mí pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fi ṣe wà o ọlọ́run kó sẹ̀mí pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó lu àkókò rẹ̀ dáadáa tí ó jẹ́ sábàbí oríire fún láyé sábàbí dáadáa fún lọ́la kìyàmà ọlọ́run kó má ṣe wá lọ́kàn nínú ẹni tó fàṣìkò rẹ̀ ṣòfò kó má ṣe wá lọ́kàn nínú ẹni tó fàṣìkò rẹ̀ ráre أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصيته للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله داجو داجو آلي آه، تقريبا النبي صلى الله عليه وسلم تسيصا nínú حديث أبي بكر radiyallahu anhu inna li kulli qawmin 'ida dájúdájú gbogbo àwọn àjọ kọ̀ọ̀kan náà ni wọ́n ní ọdún wa <clears throat> àwọn mùsùlùmí á ní ọdún wa ó náà ní ọdún iléyà àti ọdún ramadan àyàfi ọdún tó máa ń wá lẹ́ẹ̀kan lọ́sẹ̀ bí ọdún ọjọ́ jùmọ̀ ọjọ́ jùmọ̀ náà la sì wà lónìí yìí báyìí mùsùlùmí lọ́jọ́ ọdún inú rẹ̀ ó yóò wọ aṣọ tó dáa táwọn mùsùlùmí nìyẹn o nítorí pé ọdún mùsùlùmí òun náà lọ́dún fún mùsùlùmí ọdún ẹni tí kìí ṣe mùsùlùmí kìí ṣe ọdún fún mùsùlùmí iye tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ fún wa nínú ọdún iná láti gbọ́n yẹn ti Ramadan àti tìléyà àyàfi tọjọ́ jùmọ̀ àjùmọ̀ ó tó wa ó sì tẹ́ wa lọ́rùn ó tó wa ó sì tẹ́ wa lọ́rùn adúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tó ṣe fún wa torí ẹ̀ mùsùlùmí ó di ọ̀ràn yẹn lórí rẹ̀ kọ́ mà kí ló fi ọlọ́wọ́ bá wa kí lọ́wọ́ bá ń fẹ́ kọ́ máa ṣe kí lọ́wọ́ bá ọ̀fẹ́ kó jìnnà sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá káfìrí ọ̀gbọ́dọ̀ bá kópa nínú ọdún rẹ̀ o bíi tí ìwúlẹ̀ okòrè mà bóyá látàrí pé wọn náà wọ sọtọ dá lọ́jọ́ ọdún wọn àbí látàrí pé ìwọ náà ọ̀n bá wọn wọlé ọ̀n bá wọn wọ̀dì látàrí pé wọn sọdún wọn àbótí ẹ bá wọn lọ síbi tí wọn ti sọdún wọn kò tọ́ rárá bíi tí wùlé ó kéré mà àmọ́ tó bá jẹ́ pé ọdún táwa mùsùlùmí bí ọjọ́ júmọ́ àyè báyìí ó ṣe déédéé ọdún táwọn káfíìrì náà ń ṣe eléyìí kò kọ́ dínà pé kí wọ́n sọkọ́ ọwọ́sọ tiẹ̀ ọwọ́sọ tó dáa nígbà tó ń lọ sí júmọ́ à nítorí pé mùsùlùmí ni wọ́n ò ní ọjọ́ ọdún tiwa ni al-aslu fi shay'i adam taghyir nígbà tó ṣe pé ọdún tiwa ni kò lè yí padà nítorí pẹ́ lómi náà ń sọdún tiẹ̀ ẹnìkan á sọ pé ẹ kí ni yàtọ̀ báwọn jọ sọdún ni torí pé àwọn wà ní two thousand and fifteen lánàá àwọn ti wọ two thousand and sixteen lónìí ìwọ lọ wọ àwọ ọwọ nítorí pé two thousand and sixteen yẹn kì í ṣe kàlẹ́ndà tàwa mùsùlùmí kàlẹ́ndà tàwa mùsùlùmí kí làwọn lónìí fourteen thirty seven àléébù yẹn ara rẹ lọ́wọ́ nígbà tó ṣe pé tó máa bí ọ léèrè pé kí ni déètì tòní tó bá máa déètì tòní ọ̀dọ́ mọ́kà ọ̀fẹ́ lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ òfin èlì ni déètì kí ni òun fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀ka ìsìláàmù kan eléyìí tí èsì islam ni wọ́n kà kún torí de eléyìí báyìí kìí sọdún tiwa o kí ni ìtumọ̀ ọdún ọdún òní bẹnu pé kàlẹ́ndà tán ọdún òní bẹnu pé kàlẹ́ndà tán abẹ́yìn òrónú ni pé kàlẹ́ndà tán á máa sọdún àà kàlẹ́ndà kìnnì pé kìnnì torí de eléyìí wọ́n wo islam o wo islam o ọdún léyà tàǹsì sọmọ kí n sì lọ́dún léyà wá lẹ́yìn kìnnì lẹ́yìn hajj ìwọ wo ọdún ramadan sọmọ kí n sì lọ́dún ramadan wá lẹ́yìn kìnnì siyamu ramadan la ilaha illallah ó lè rí rẹ̀ ń bò ó lè rí irú rẹ̀ ń bomi eléyìí ni wọ́n pè ní khitamuhu misk ìparí rẹ̀ ńkọ́ lọ́fíńdà alimisk ni tọ́jọba gbogbo lọ́fíńdà lẹ́yìn iṣẹ́ hajj ọdún dé lẹ́yìn tá a pẹ́nu rúṣẹ̀sì fọlọ́ Ramadan kí ló dé ọdún dé Allahu akbar ìdí nu tánà bí sallallahu alayhi wa sallam tó ń sọ pé lis-sa'imi farhatan ìdùnnú méjì ń bẹ fún gbogbo ẹni tó bá gba Ramadan ìdùnnú tálá kọ̀kọ́ òun náà ní lọ́jọ́ ọdún ìdùnnú ńlá ni alhamdulillah ọlọ́run tó ṣe mí lọ́kàn ní ẹni tó rí gbà àwa ń túnu lónìí ìdùnnú kejì nígbà tó bá pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ àwa dúpẹ́ fọlọ́run o wáyé o láwùjọ wa lónìí láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ló ń bá àwọn káfíìrì kópa nínú ọdún wa o láàmú àmàṣe àbí látàrí àìmọ̀ nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe eléyìí tí fi hàn pé wọ́n bá wọn kópa nínú ọdún wa òun náà ni pé láti ọjọ́ tó ti pẹ́ láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn láti bí oṣù kan sẹ́yìn ìlànà tí ń rí àwọn akéde lóríṣiríṣi tí wọ́n lẹ́ mọ́pọ̀lọpọ̀ àyè kọ́dà wọn tún kéde nu rẹ́díò wọn tún kéde nu tẹlifíṣàn pé masalasi báyò yóò ṣe àdúrà àṣewọ first january masalasi àà ó ní àyè lábọ̀ yìí ṣe wá sí àwọn èèyàn báwọn january kí ni ń ṣe lọ́dọ̀ mùsùlùmí kò sí nǹkan january ní í ṣe lọ́dọ̀ mùsùlùmí ẹ̀ wọ́n sọ pé ṣàdúrà wọ first january torí ká lè rí sáàmù sáàárọ̀ wo ni wèrè mú tó bá jẹ́ pé kàlẹ́ndà islam ló fẹ́ bẹ̀rẹ̀ kò sínú òfin ọlọ́ọ̀pẹ kẹ́ ṣàdúrà wọ first muharram kátó wa pé first january ibi tẹ́ ti rí pé ìjàmbá sí àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ wọn mẹ̀sìn ọlọ́ kọ́dà lọ́pọ̀lọpọ̀ ọbọ mi àwọn èèyàn ó ti máa pè lọ ó ti máa tu lọ mọ́sálásí tíkẹ́tíkẹ́ láti kóòrùn tó wọ̀ nírú àná wọn wá gan sí lọ mọ́sálásí bí ẹni tí ń ṣe ẹ̀tìkáàfù títí tí ó fi di pé ibẹ̀ wọn ti sàṣùbà àtòní torí pé wọ́n fẹ́ ṣe àdúrà wọ first January yóò sì ṣe nǹkan kan náà ní ló dé kí wọ́n ya paṣẹ sí Ọlọ́run owó náà ni àdúrà àárọ̀ wo ni wọ́n ń ṣe ṣé bó wọ́n ń wá àwọn ń ṣàdúrà pé kó dáa fáwọn aláìdáa fáwọn lálùkìyàmà owó náà ni kì í ṣe nǹkan kan míì ni wọ́n ń wá torí ẹ̀ eléyìí ó ya paṣẹ sí Ọlọ́run ọ̀gbọ́dọ̀ bá wọn ṣerú ẹ̀ wọ́n kan náà ti bá wọn ṣerú rẹ̀ torí pé eléyìí ń takò ẹ̀sìn Ọlọ́run ọba wa. tí ọjọ́ àkọ́kọ́ nínú January tó bá lọ bọ́ síjọ́ Lárúbá wọ́n mọ̀ pé ó oh, nǹkan ńlá lélẹ́yìí o first January ó jẹ́ alárúbọ̀ kọ́kọ́rọ́ ẹ kọ́kọ́rọ́ èwo alárúbọ̀ alárúgàdàgodo so ọ̀pọ̀lọpọ̀ wa lọ jókòó wọ́n mọ̀ tán àwọn jẹ́ lórí irọ́ ẹnìkan jẹ́ ń ṣe lónìí ó ní ẹ̀dá kù àwọn ṣe sọ́láàtì ibi táwọn ti ṣe sọ́láàtì lọ́wọ́ yẹn ìfẹ́ wọn ká kí Baba kan nínú àwọn ẹni tó tó sẹ́yìn rẹ̀ so bí bàbá bóyì ṣe gbé bàbá nù ni baba yẹn bá ṣubú lọ bá da orí bo ògiri àwọn àwọn àmà ṣé àwọn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n já sọ láti wọn ni kó fi lọ tọ́jú bàbá yẹn àbí ìmáàmù kan já sọ láti rẹ̀ torí pé ntọ́sẹ̀lẹ̀ ńgbà tí bàbá yẹn ṣubú ìmáàmù kan wẹ̀yìn ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti wá mọ̀ pé ló dògan ni lè máàmù yìí kí ló ṣẹlẹ̀ irú sọláàtì wo gan lẹ́sìn tó gùn gùn gùn débi pé òye gbéyàn ó ní akùn wọn sòótọ́ fún mi ẹ sọ mùsùlùmí àwọ̀rọ̀ parọ́ tẹ́lẹ̀ náà ó ní sẹ́rí òru àná yẹn ń pòrò yìí àwọn yẹn náà fi láàpá àwọn fẹ́ wọ first january mo la ilaha illallah <laughs> nílé máa ń bẹ́ẹ̀ pé tí wọ́n mọ̀ bá bàbá dé tó bá ṣe sọ̀látù tarawih tó bá ti ké fàtí àtà mudahammatan ni ó ṣètò òkú. ọ adé alukurani lọ wá ń ka kí o títí títí tí òyì fi ń kọ́ irú ọlọ́ọ̀ tààrà wọn náà lọ ọ̀dí àdánwò àdádálẹ̀ nítorí yẹ ọ̀nù wọ́n bá mi ò lọ. o fọ́rí òkú nìsín tọ̀tẹ̀ mi ò lọ. torí máa ń sọ fún lẹ́rọ kì í gbọ́ sẹ́wọ̀n kó pa fún àní ààyè yìí má sẹ́yìn yókù náà torí di mùsùlùmí bá wọn ṣe rẹ àwọn kan tiẹ̀ ní ẹ máa gbàgé wa ẹ máa kómi wa lé yín àwọn ọ̀rọ̀ àìsàdúrà sí àdúrà bẹ̀rẹ̀ ọdún ọdún kínní. ọwọ́ àtúntò májèlé sínú omi fún wọn pé lọ́ọ́ máa fi wẹ́ máa fi para ọlọ́mọdé amòmókùmù ọlọ́mọdé amòmókùmù pé àdúrà kínní bí bá máa gbà sí kò yẹ kó gbà fẹ́ni tó ní ká ẹ máa wá kó wọn máa ṣàdúrà sínú omi fún yẹn ẹ máa nífura náà ẹni tí wọ́n dá sọ sí yẹn lọ́rùn ebi tọrọ rẹ lẹ́kọ̀ọ́ wò o gan lára akúṣẹ̀ ni inú ìyà lọ́wà ọwọ́ ipò ń wáyé wá tún taráyé ṣe ni òkè wá tún taráyé ṣe kí yọ jẹ̀wọ́. ibì kan tó wà ládùúgbò kan bẹ́ẹ̀ wọ́n ti ń gbómi láti bí ọ̀sẹ̀ kan wọ́n bá wọn ṣàdúrà bẹ̀rẹ̀ ọdún sí i ewu làdúrà bẹ̀rẹ̀ ọdún ní Islam ọdún gan rí bákan náà nínú ọ̀nà táwọn mùsùlùmí náà bá wọn kópa nínú ọdún ẹkọ ọdún wa yìí o ẹkọ ọdún wa yìí o ọdún ọyàbò bàbá ya kọ́ńkọ́ ọdún yìí wò lẹ́ ń sè wọ́n pera wọn lórí fóònù pé salamu alaykum mùsùlùmí nù fa alaykum salam ẹ sàkó ọdún ọdún wo lọ́sàrí pa fóònù ọ̀hó torí pé mùsùlùmí ọdún wo lọ́wọ́ àǹtà ní ìsìn àwọn ọlọ́dún kankan torí délẹ̀ kí èsì o bákan náà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bí sẹ́ẹ́ nítorí pé àwọn káfìrí kan sọdún sọdá abẹ náà láti sọ pé tẹ bá nílé kan irú òní ni kẹ fi sí kẹ lọ kanlé básìkò jùmọ̀ abá ti tó kẹ sọ̀kalẹ̀ kẹ lọ sí sọ̀látul jumu'a àwọn ọmọlé káwọn náà wọ́n ti kí búlọ́ọ̀kù kalẹ̀ onílé bẹ̀rẹ̀ sí tò ẹ̀ẹ́bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ sí tolé ah, ọdún ọdún wo lọ́wọ́ àǹtà ṣé wọ́n ń ṣe ìwé mùsùlùmí nìwọ́ bákan náà bàbá fọ́gá ẹgbẹ́ ìjìnlẹ̀ yín sẹ́gbẹ̀ẹ́ títì ẹgbẹ́ ń jìnnìṣẹ́ gbẹ títí kẹ́ máa pọ́ táyà sùn oníkálukú kò mójútó sẹ́ rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá káfíìrì kópa nínú ọdún rẹ̀. bàbá ajáde sọlátul jumu'a tí ìwọ náà tó jẹ́ pé wọ́n rí pọ́ jáde wọn náà múra dẹ́dẹ́dẹ́ ẹ sápò ọdún wa ọdún èwo àsọdún tàwa mùsùlùmí bẹ́ẹ̀ ni òní jùmọ̀ àdúpẹ́ fọlọ́ òní jùmọ̀ fọlọ́ 14:37 thirty seven la wà àbí kí la wà báyìí fourteen thirty seven nígbà tí fourteen thirty seven ó dé ayẹyẹ wo la ṣe ayẹyẹ pé kíni ayẹyẹ pé kíni sáà ní tíkẹ́ẹ̀tì pé ó ti di rere ni wọ́n ní ó ní tó bá gbé mi sínú sàárè mo yege ìbéèrè tí màláìka ó sì rọ́dọ̀ mi tó hàn sí mi pọ́nlọ́ ó mi sálì jẹ́nà níjọ́ ní so sẹ́sìmọ̀ pé a sì wà lọ́nà tọ́ bákan náà nínú ọ̀nà tẹ́lẹ̀ báwọn mùsùlùmí náà wọ́n bá wọn sọdún ẹ̀ rẹ̀ àwọn adìẹ tán kó sétí títì lánàá àtijẹ́dá àwọn adìẹ giriwo giriwo adìẹ mi fẹ́ tu ọmọ ewúrẹ́ àbọ̀ mọ àgùtàn tí wọ́n mọ̀ pé ah kí ni wọ́n fi tírìtì àwọn àkùkọ yìí tá àwọn àwọn àgíríkì yìí tá fi tó báyìí má ra o má ra arú jẹta o má ra arú àná o má sì ra lónìí náà o bí wọ́n bá ládìẹ jẹjẹ ó bí ọ̀la àjọ di bí ọ̀túnla torí kọ́ mọ́jọ pé àgọ́ wọn náà ra díẹ̀ láti ṣe kí ni new year kọ́lẹ̀ lómi lọ sísọ àwọn ilé ọlọ́ọ̀rẹ́ ewúrẹ́ pé ah, ewúrẹ́ ló wọ́n pa lọ́dún yìí ọdún wo ọdún wo gan ẹ̀yin náà rí pé àwọn káfìrì wàláhì tẹ́ ẹ bá ronú dáadáa ẹ̀rí pé àwọn islam lọ́nà wọn kàn fẹ́ ṣe ni níbo lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ pé tí kírísímàsì tó bá afẹ́kún fi hàn wá nù bíbélì ńbọ lọ́wọ́ wà pé ẹlẹ́dẹ̀ ni ẹ pa àbí òye wa ńbọ lọ́wọ́ àpá díẹ̀ ni ẹ pa kẹ wá bí àwọn náà lè rí pé ńbọ lọ́wọ́ àtẹ máa sọdún pé kẹ pàgò ẹ mú wa ó rí tí ó sùọ mo rò pé yé ó dàbí wọn náà ní nísìnyí nígbà tẹnìkan fẹ́ yàgbẹ́ ọlọ́ba gbàgé lọ pé ah ká nǹkan yẹ ọ fẹ́ fi tábà ní ẹ fi ibi tó wà hàn wá. gbogbo nǹkan náà láfi hàn yín ni bẹ́ẹ̀ ni àwọn òfìbí tọ́wọ́ hàn pé tọ́wọ́ bá yàgbẹ́ kọ́ táàbà nínú alukurani tó fi dẹ́rù sunna adúpẹ́ fọlọ́ wàláyé ẹ̀ ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ò níbi kan bí àga nínú òwe wọn pé tẹ́ bá bí ẹni ló kọ mú wa nínú bíbélì ó kọ kí ni bá bí a pọ̀ jù mùsùlùmí ọlọ́run fọ́n góòlù ọ̀rọ̀ àmọ́ owó kùtàkà nígbà tí èsì péyàn ọ̀gbádùn ọlọ́run bá ti fi gold ó fi lé ọlọ́run ọmọ wa owó kùtàkà ọlọ́run bá kó túnbọ̀ tún wá sí lórí Islam àwọn tó sì sẹ́kùn káfíìrì náà tí ò ríran ọlọ́run jẹ́ wọn ríran ọlọ́run dákun bá wa yà wọn náà ní mùsùlùmí káwọn náà di ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run máa pa wa mùsùlùmí dàsá ìdá o ọlọ́run máa pa wa dàsá ìdá o jẹ́ kí jẹ́kìtì wo tó wa kó fi léwà jìnnà sí gbogbo kátàkátà gbogbo rádaràdà gbogbo ntí ò wúlò káwọn arántí pé inú tọ́lọ́ máa fi ṣàánú ẹrú tó sì tọ́ka ní ìjọsìn tá a gbọ́dọ̀ mójútó ọ̀nà ní sísẹ́ sọ́lẹ́t fún ọ̀gá wa síwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pọ́lọ́ àtàwọn màláíkà rẹ̀ gan-an àwọn náà sì sọ́lẹ́t fún ọ̀gá wa yìí sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammed wa ala muhammed kama sọlẹ̀ sallaita ala ibrahim alá ala ibrahim ibrahim ka hamidu majid wa barik ala muhammed wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala alá ibrahim ka hamidu majid wa sallim tasliman kathira. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم اننا عبيدك ابناء عبيدك ابناء امائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله